you gbà ó sì máa dùn sí i. Ìlú tọ́lọ́run fẹ́ràn jù tó ń sọ fún wàrà àti fún oyin. Ẹ jẹ́ ká parapọ̀ ká fi mọ̀ ṣọ̀kan a ó rí kórì máa dára. Orílẹ̀-èdè Odùduwà ó sì máa dára. Orílẹ̀-èdè Yorùbá ó sì máa dùn sí i. Ìlú tọ́lọ́run fẹ́ràn jù tó ń sọ fún wàrà àti. say for ye. Eja kapara ko kambi pasho ko sauri ko imadara. ẹ̀yin àgbà ẹ súnmọ́ bí ẹ jẹ́ ká jọ ṣàṣàrò ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ bílẹ̀ Yorùbá yóò ṣe tẹ̀síwájú ká má ṣe báwọn joyè gbogbo mi gbogbo mi tí gbogbo wa ń ṣe àfi ká fìmọ̀ ṣọ̀kan kílẹ̀ Yorùbá lè tẹ̀síwájú ẹ ká parapọ̀ ká bímọ ṣọ̀kan a ó rí kórì máa dára. orílẹ̀-èdè Odùduwà.

Yorùbá ẹ ṣe rántí wípé kú tó ń fojú gba ẹni. Ẹ bá wa pín ẹ bá wa pín. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká fura. Ìbànìyàn lọ́tún. Ìdíje gbé lọ sí. Àgbẹ̀ òde lọ sòkò oníṣẹ́ ọwọ́ oníṣẹ́ ṣùgbọ́n. Àfi ká parapọ̀ òkà fìmọ̀ ṣọ̀kan. A ó rí kó dẹ̀ máa dára. Oríṣẹ́ bí ojú

ó dàbẹ́ ni pé ẹ ti mọ̀ pé ìbínú ni mò ń gbé bọ̀ lẹ́nu òun lẹ ṣe fẹ́ pín program yẹn káwọn èèyàn lè tètè wọlé well ìyẹn ò dá mi dúró kí n má sọ tí mo fẹ́ sọ o. Thank you ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú sílẹ̀ ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú wò àwa náà ní ìmọ́lẹ̀ ọdún sọ́wọ́ ọmọ Yorùbá ẹ jẹ́ àfúrà báyìí ṣe lọ yìí rárá kó máa yé wa ìbánijọ́ lọ́tún ìbánijọ́ lọ́sí ìfipábánilọ́pọ̀ fún àwọn ẹ̀kọ́ wa àwọn àbúrò wa ìbẹ̀rù fẹ́ wọn kò lè ṣiṣẹ́ mọ́ ní gbogbo ọ̀nà iṣẹ́ òsì mọ́ fún àwọn ọmọ wa àwọn ọ̀dọ́ kò ríṣẹ́ nínú ìkọ́ lòdò yorùbá ẹ jẹ́ ká fura ọmọ yorùbá àkókò ti tó ká lọ sílé ká lọ sórílẹ̀-èdè wa orílẹ̀-èdè yorùbá wa orílẹ̀-èdè òdòdó wa ọmọ yorùbá ó yá ilé ti yá. Olùdókòwò Thank you.

Yorùbá ó lórílẹ̀-èdè mi. Yorùbá ó lórílẹ̀-èdè mi. Yorùbá ó lórílẹ̀-èdè mi. Yorùbá ó lórílẹ̀-èdè mi. Ilẹ̀ tó sọ fún wàrà ti fún oyin. Yorùbá ó lórílẹ̀-èdè mi. Iná rẹ̀ ẹwà dúró dédé. Ẹ jẹ́ ká pín ẹ jẹ́ ká pín ká lè tètè bẹ̀rẹ̀ ká kọ́ anthem ká bẹ̀rẹ̀ ìṣẹ́jú kan mo fún wa sí ká fi pín yẹn jọ. ilé wa ló ń ṣọ́ọ̀fù wàrà tó yí. ẹ̀yin òbí wa jẹ́ ká lọ rí. Yorùbá kọ́kọ́rọ́ rìlẹ̀-èdè mi. Ẹ̀yin relate to me. ká rìlẹ̀ o. Yorùbá kọ́kọ́rọ́ rìlẹ̀-èdè mi. You're wa dúró dédé. Yorùbá kọ́kọ́rọ́ rìlẹ̀-èdè mi. Yorùbá lórí ilẹ̀-èdè mi. Yorùbá kọ́kọ́rọ́ rìlẹ̀-èdè mi. Yorùbá kọ́kọ́rọ́ rìlẹ̀-èdè mi. Yorùbá kọ́kọ́rọ́ rìlẹ̀-èdè mi. Yorùbá me. Yorùbá lọ́wọ́ lórílẹ̀-èdè mi. Yorùbá lọ́wọ́ lórílẹ̀-èdè mi. Yorùbá lọ́wọ́ lórílẹ̀-èdè mi. Anthem straight. Ó jẹ́ èèyàn méjì ló dúró méjì yẹn la máa sọ̀rọ̀. Wọ́n á gbọ́. Thank you.

olólùfẹ́ wa pátápátá mo kí yín pé ẹ kú dédé àsìkò yìí ṣé àlàáfíà làbá yín ṣé ara ò lébì mo kí yín o mo kí ọmọdé mo kí àgbà mo kí ọkùnrin àti obìnrin mo kí ẹ̀yin olólùfẹ́ mi mo dẹ̀ kí ẹ̀yin olólùfẹ́ Yorùbá Nation tí òun ṣèfẹ́ mi lẹ́yìn ṣùgbọ́n ẹ nífẹ̀ẹ́ Yorùbá ẹ sì dídẹ́ fi nífẹ̀ẹ́ Yorùbá yẹn lẹ ṣe ń gbọ́ ohun tí mò ń sọ mo kí gbogbo yín pé ẹ káàbọ̀ mo kí ẹ̀yin tó dẹ̀ pé ìfẹ́ mi lẹ ní kì í ṣe ti Yorùbá Nation náà pé ẹ káàbọ̀ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ kinní kan dájú wípé mo máa ń sọ nínú ọ̀rọ̀ mi ní gbogbo ìgbà yìí pé ajẹnimáyò ni orúkọ tá à ń pe ìyà ajẹnimáṣíwọ́ lorúkọ tá à ń pe ìṣẹ́ ẹ wá gbọ́ bí ìyà bá ń jẹ èèyàn ó léwu ẹnìyẹn ò ní lè bọ́ nínú ẹ̀ o ìyà yẹn ló máa jẹ ẹnìyẹn tẹ́nìyẹn fi máa kú ṣùgbọ́n tó bá jẹ́ èèyàn ló ń jẹ ìyà ó máa rọrùn fún ẹni yẹn láti bọ́ nínú ìyà yẹn láti sọ pé òun ò jẹ ìyà mọ́ èmi máa ń sọ mi ò wá mọ ti ẹ̀yin tó kù tẹ́ ẹ̀ ń wò mí èmi gẹ́gẹ́ bí ẹnìkan ọmọ lúkà èmi ni mò ń jẹ ìyà mo dẹ̀ ti fọwọ́ mi pé mi ò jẹ ìyà mọ́ ó kù sọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá tó kù láti pinnu bóyá ìyà ló ń jẹ yín tàbẹ́yìn lẹ̀ ń jẹ ìyà ẹ decide ìkànnú méjèèjì èmi o mò ń jẹ ìyà ní tẹ́lẹ̀ ṣùgbọ́n mo ti fọwọ́ sí mi ò jẹ ìyà mọ́ ẹ mọ̀ téèyàn bá ń jẹ ẹ̀bà tó o bá yó wàá fọwọ́ ẹ wàá sọ pé mi ò jẹ̀bà mọ́ o ti yó nìyẹn ẹ̀zálì bí ìyà tèmi ń jẹ ṣe rí nìyẹn mo ti wá yó ń sìn mi ò jẹ mọ́ mo ṣe fọwọ́ mi mo dẹ̀ sọ pé mi ò jẹ ìyà mọ́ mi ò wá mọ tẹ̀yin tó ń wò mí bóyá ìyà ló ń jẹ ẹ̀yin bóyá ẹ̀yin lẹ̀ ń jẹ ìyà it's left for you ẹ̀yin lẹ́ máa decide ẹ̀ ìyà ò jẹ èmi o èmi ń jẹ ìyà ni mi ò dẹ̀ jẹ mọ́ mo ti yó now mo fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi kí gbogbo ẹ̀yin àgbààgbà nínú ìjàngbara yorùbá nation yìí ẹ̀yin ni mo torí ẹ̀ wá lè ní ẹ̀yin àgbààgbà ẹlẹ́wù ẹ̀tù mo bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá wa professor banji akintoye mo kí yín bàbá yìí pé ẹ kú iṣẹ́ ìlú ẹ kú fọmọnìyàn ṣe ẹ kú kó má bàjẹ́ mo kí yín bàbá mo sọ pé ẹ kú iṣẹ́ mo kí gbogbo ẹ̀yin amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn bàbá mi professor adéníran mo kí yín mo kí gbogbo ẹ̀yin ìlànà ọmọ òdua lamẹ́ríkà ni o ní Canada ní UK ní Dubai ní Japan everywhere across the world mo kí gbogbo yín pé ẹ kú iṣẹ́ mo dẹ̀ kí ẹ̀yin Yorùbá Global Directorate mo kí gbogbo yín mo kí ẹ̀yin mídíà mo kí gbogbo yín láìpọ̀ ẹ̀yọ̀ kan àti ẹ̀yin ẹgbẹ́ ẹgbẹ́ míì tí mi ò lè dárúkọ gbogbo ẹ̀ tán gbogbo bẹ́ẹ̀ ṣe ń tiraka bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú tó ó ṣe ni láàánú wípé fúnrara yín ẹ̀yin tí ẹ jí àgbààgbà wọ̀nyí fúnrara yín lẹ̀ ń ba gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe fúnrara yín lẹ̀ ń bàjẹ́ fúnrara yín ni ẹ fi ilé dẹ̀ ń kọ́ fúnrara yín lẹ fi ń wo lára yín a rí nínú yín tó jẹ́ yín pé ojú ló fi ń ṣe yorùbá nation ní ojú kí gbogbo èèyàn rí pé ó máa ń ṣe yorùbá o lẹ́yìn ó ní tó lọ ń ṣe lẹ́yìn ó lọ́gbọ́n tó ń dá ó ní bó ṣe lọ ń bá àwọn tó ń bá lára àwọn tó ń jọ ń ṣòṣèlú wọn ó ní bó ṣe lọ ń bá wọn lẹ́yìn tó dẹ̀ ń gba owó wọn tó mọ̀ bó ṣe ná. lára yín ara tó jẹ́ pé kò tiẹ̀ gbowó ó dẹ̀ ń fẹ́ yorùbá nation ṣùgbọ́n níwà ìgbéraga tó gbé ẹ wọ̀ ìwà ìjọra ẹni lójú tó wà nínú ayé ẹ ó ń kó bá ìrìn àjò yorùbá nation tí gbogbo wa jọ ń jà fún yìí ẹ dẹ̀ ń kó àwa ẹ ń kó wa ń kó wa rìn pé ká máa tẹ̀yìn ká máa tẹ̀lé yín lẹ́yìn ká máa tọ̀ yín lẹ́yìn ẹ ń kó wa ń wọnú gbó ẹ ń kó wa ń parun lọ ẹ̀yin tẹ́ péra yín ní bàbá. omi inú kọ́ mi inú ń bí mi sí gbogbo yín Eh, whatever you like you may say wípé kí ló kàn ó bá inú bá bí ẹ lọ bu nǹkan jẹ you are right ó lè sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n mò ń sọ reality fún yín torí pé ẹ̀yin gangan ni màdàwọ̀ ẹ̀yin ni ọ̀bà yẹn jẹ́ tẹ́ ń ba gbogbo nǹkan jẹ́ kì í tọ́ nínú gbà oṣù ká má ní fi pọmọ lára a kàn ń sọ pé ẹ̀yin jáde nínú àwọn tó kù ní ẹ̀yin gan wà lára àwọn tó ń ba nǹkan jẹ́ torí àìfẹ́ gbà fúnra àìfẹ́ bá ọ̀dàn fúnra yín kí la gbé dáa jù aláǹjẹ ìyá à ń jẹ ìyà adẹ̀sọ́pá àjẹmọ́ ẹ̀yin náà dẹ̀ dìde sọ pé ìta jẹ nínú ìyà ti tó gẹ́ pé ká sanwó ká má jẹ ìyà mọ́ ẹ̀yin yìí ẹkọ̀ nítorí àìfẹ́ gbà fúnra yín ẹ̀dẹ̀ ń kó wa ìrìn àjò ọdún mẹ́wàá péré tí ò yẹ ká rìn ju ọdún kan tàbí méjì lọ ẹ̀dẹ̀ fẹ́ mú wa rìn fógún ọdún ọgbọ̀n ọdún. ẹ bẹ̀rẹ̀ látòrí Yorùbá World Congress àwọn tó takú sínú Yorùbá World Congress lánàá nígbà tí ìlànà ọmọ Oòduà jáde nínú Yorùbá World Congress ibo làwọn wà lẹ́ni lórí ọ̀rọ̀ Yorùbá Nation àwọn bíi Tajudeen eh, Rahim Adigun níbo ni wọ́n wà lórí ọ̀rọ̀ Yorùbá Nation anko ibo ni wọ́n wà àwọn Yorùbá World Assembly tí wọ́n yára wọn jáde níbo ni wọ́n wà nítorí àìgbà fúnra ìní sùúrù fúnra nítorí wípé ẹ fẹ́ àgírí yìí pé ẹni jù mí lọ mo fẹ́ ẹ jẹ́ ká tiẹ̀ bá òfin nítorí àìfẹ́ fi Yorùbá ṣe nọmba one nínú ìrìn àjò yìí fuck any position fuck anything hell hell with any any position ní ọ̀rọ̀ yorùbá nation ọ̀rọ̀ position lálẹ́ ni àbí ká bọ́ nínú oko ẹrú ká gbòmìnira ẹ wá ń kó gbogbo wa ẹ ń kó wa ń ṣìnà ẹ ń kó wa ń jìyà ẹ ń kó ẹ ẹ ń prolong ìyà tó ń jẹ wá tó yẹ ká jẹ láàrin ọdún kan méjì ká kúkú fara mọ́ ẹ ń prolong ẹ àìgbọ́ra yíyé yìí òun ló sì mú kí Sunday ọmọ Adéyẹmọ kó wà látìmọ́lé dídí bó ṣe bá ṣe sọ̀rọ̀ yìí ìbáṣepẹ gbọ́ra yíyé ni ó ṣeéṣe kọ́mọkùnrin yẹn káti káti mú jáde níbẹ̀ tó bá jẹ́ pé gbọ́ra yíyé ẹ̀yìn tẹ̀ pera yín lágbàgbà ibẹ̀ láti rí lára yín tó lóun ṣadé ọmọkọyà bí òṣìkọyà òbí wọtẹbà kọyà tó lóun kọ ibẹ̀ láti rí lára yín tó tún tó dìde ogun nínú àwọn tó pera wọn ní ìlànà tẹdìde tẹdìde ogun tẹdìde ọ̀tẹ̀ anú bàbá akíntóyè ló kàn ṣe mí bàbá fúnra wọn gan bàbá inú bí mi lọ́pọ̀lọpọ̀ inú ń bí mi omi inú ń kọ mí torí àwọn tẹ kó sọ̀rọ̀ ní ara yín gan majority wọn ni wọn ò tí wọn ò jọ ẹni agbá ẹni agbójú okùn lé lọ́dọ̀ yín wọn ò jọ ẹni agbá bàbá tẹ bá fẹ́ ṣe ẹni bá fẹ́ ṣọ̀ṣàkà kó ṣọ̀ṣàkà ẹni bá fẹ́ ṣòṣòkò kó ṣòṣòkò ẹni tí ọba dẹ̀ ní kankan ṣe kó dúró ẹ̀ kó sẹ́ni fagídí mọ́ anybody. kí ló dé tẹ̀ ń kó wa arúgbó tẹ̀ torí wa arúgbó tẹ̀ forí wa arúgbó dọ̀tí tí Yorùbá nation bá ṣe gbá ẹ jòkó náà ọjọ́ tọ́lọ̀ bá sọ pé àkókò dẹ̀ tún ti tó àwọn tádìdì àdìdì wọn ja ìjà yẹn náà kí ló dé tẹ́ fi wá rúgbó kiri ẹ̀yin tẹ́ gbéra yín lágbàgbà. ìbámu ṣe pé mo ti pinnu lọ́kàn pé nothing will discourage me but ti ṣe yín àti wá yín ń discourage mi ó ń fà mí sẹ́yìn nínú ìrìn àjò yìí and not just me many people tí wọ́n ń wo ìṣe yín tí wọ́n ń wo ìwà yín wọ́n ń wo yín wọ́n ń pòṣe wọ́n kàn get out àtẹniṣetán láti ràn yín lọ́wọ́ àtẹniṣetán láti back yín up pẹ̀lú gbogbo rádaràdà tẹ́ everybody ṣe wọ́n á tún wò yín wọ́n á kọ̀ mọ́jú ni wọ́n á dẹ̀ get out kí ló dé kí là ń gbé tà jù lórí pé kẹ́ni má fẹ́ bá ò kó má fẹ́ kó fẹ́ ni kí ló dé ọ̀hún ọmọ Yorùbá kí ló ṣẹlẹ̀ kí ló dé ẹ̀yin tẹ́ pẹ́ra yín lágbàgbà tẹ́ ẹ̀ bá ní ìjàjà ìkúrò ẹ̀ fi jàálẹ̀ ẹ bá àwọn yóò lẹ̀ jẹ́ kí olúkálukú máa jẹ ìyá ẹ̀ lójú bá nígbà tó bá tàkókò tó bá mọ̀ pé yes páànù ìyá ń jẹ wọ́n wọ́n á dìde bó ṣe yẹ kán dìde kí ni dé kí la gbé tàn jù ẹ mú àkáǹtì kan sílẹ̀ ó lé lọ́dún kan tó ti ń pariwo ẹ̀ or even more than that ẹ̀ rákàǹtì gbélẹ̀ lórí pé mi ò gbà mi ò mi ò lè gbà fún lágbájá lẹ́yìn kan kóra yín jọ tẹ́tún gbéra yín ní directorate of global global yorùbá global directorate ẹlẹ́yìn ṣiṣẹ́ ẹlẹ́yìn ṣe àtẹ̀yìn àtiṣẹ́ yà mọ ibi tí ẹ bá iṣẹ́ òun dé i am not condemning you but i am telling you pé ẹ ṣiṣẹ́ tó iṣẹ́ yóò tó àrí pàtí iṣẹ́ tẹ̀ ń ṣe àti ìlànà ọmọ òdua àti global directorate any one of you kò sí ẹnu lásán lẹ́fi sọ pé ẹ̀ ń ṣiṣẹ́ ẹ lọ sùn ara tó bá wù anybody kó tó bá wù ẹnikẹ́ni ni kó sọ ẹni bá pè mí nínú yín kó má pè mí mọ́ kó sọ pé nǹkan ọmọlúkà sọ yẹn kò gbẹ́nu ẹ̀ wọ́n sọ reality fún yín ẹ̀yin tẹ́ jẹ́ àgbààgbà yín gangan ẹ̀yin lè wàgò wá sẹ́yìn ẹ̀ lọ bára yín sọ̀rọ̀ kẹ́ gbà fúnra yín kẹ́ jẹ́ ká mọ ibi tá à ń lọ kí ló dé Sunday Igboho ó wà ń bẹ̀ yẹn for the past six months ìfọwọ́sowọ́pọ̀ wo ni gbogbo yín ní láti rí wípé ọmọkùnrin yẹn jáde ìpàdé mélòó ni gbogbo yín ṣe pọ̀ láti rí pọ́mọkùnrin yẹn jáde àti lànà àti directorate àti yorùbá world congress àti yorùbá world assembly àti kìnnì kan kí ni àbáṣe parí yín láti make sure pé ẹ tẹ̀ jẹ́ kọ́mọkùnrin tiẹ̀ jáde ibi tó wà yẹn náà kí ni party ten take àfi kẹ́ wà lẹ́yìn kẹ́ lè kọ̀ndẹ́mù eléyìí kẹ́ lè kọ̀ndẹ́mù tọ̀hún òun nìkan lẹ dúró lé lórí ẹ jẹ́ ká sòtítọ́ síbi tó tọ́ wà ẹ ẹ lè jẹ́ ìṣègùn ẹ jẹ́ kẹ́rù ń bà wá wọ̀nyí gan-an automatically tó bá ṣe irúwa ìgan náà mú gbà tó bá lè mú Sunday síbẹ̀ yẹn tí ẹ rí kankan ṣe sí tó bá ṣe irúwa iná mú ẹnu ká kú síbẹ̀ ni ẹ kàn rọra gbàgbé wa síbẹ̀ ká kàn kú ká máa bá ti wa lọ ni. kí ló dé adẹ̀ ń pariwo ẹ jẹ́ ká jẹ́ ẹ jẹ́ ká wọkú Benin Republic ká máàṣì lọ́bẹ̀ ká jẹ́ ká wọ bẹ̀ ẹ̀yin iná lẹ́ ń dá wa dúró pé ẹ má lọ ẹ má lọ ẹ má lọ ẹ má lọ kí ló dé náà wọ́n fẹ́ pa wọ́n fẹ́ wọ́n wọ́n táwa táwa bíi two thousand ten thousand tá a bá ya wọ bẹ̀ wọ́n fẹ́ pa gbogbo wa tán ni gbogbo àgbáyé la máa rí tá a bá ṣe wọ bẹ̀ ẹ jẹ́ ká má ṣe wọ bẹ̀ yìí náà lẹ́ kàn discourage wa ẹ gbọ́dọ̀ lọ ẹ má lọ bẹ̀ sẹ́ ẹ má lọ bẹ̀ kí ló dé ká má lọ ká má lọ wọ́n á filẹ̀ wọ́n á filẹ̀ wọ́n á filẹ̀ ó lo tù mẹ́fà ó fẹ́ pósù méje by February twenty àpósù méje tó bá ń bẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe ẹ má lọ ẹ má lọ tẹ́ẹ̀lì gbọ́ra yín dé tẹ́ẹ̀lì fìmọ̀ ṣọ̀kan tí ọmọkùnrin yẹn ta ló ti dọdún kan ọdún méjì ta ló ń bẹ̀ nìyẹn torí àìgbọ́rayé yín ojoojúmọ́ ni fúlàní attack ojoojúmọ́ náà jí kidnap náà ń ba nǹkan jẹ́ nítorí àjùmọ̀ṣọ̀kan yín tó yẹ kí ìmọ̀ yín ṣọ̀kan kẹ́ ẹ dúró sójú kan kí kí kí kí. ẹ̀yin àgbààgbà ẹ̀yin lẹ̀ ń baṣẹ́ jẹ́ o kẹjẹ́ sòtítọ́ tèmi fún yín ẹ̀yin lẹ̀ ń baṣẹ́ jẹ́ ẹ̀yin ọba ní wọn tẹ́ bá ti lè rí tẹ́ni dìde ẹ máa gbógun ni kì í ṣòun ló yẹ kó ṣe kì í ṣòun ló yẹ kó wà ńbẹ̀ kì í ṣòun ló yẹ kó ṣe ń gbọ́dọ̀ jákàndé ẹni tó ń ṣe òun gan kò ṣe tinútinú tó bá tó bá ṣe tó mú tinútinú ni àárọ̀ àwọn tó jẹ́ pé wọ́n á dìde tá support á sọ pé lóòótọ́ ṣe yà wá support ẹ̀. I am fed up of this cheat temperatives ṣé bọ́n ṣe ń jìjà òmìnira ni lẹ́yìn oníkálukú ẹ̀ ní one voice ìmọ̀ yóò ṣọ̀kan àìnímọ̀ tó ṣọ̀kan yín Sunday Igboho lóye lọ́ọ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ different lawyers lélẹ̀ bá débẹ̀ lẹ́ni tọ̀hún adébẹ̀ tẹ́ bá fìmọ̀ ṣọ̀kan bó jẹ́ lọ́ọ̀yà kan ìmọ̀ pé lọ́ọ̀yà kan tẹ́ gbà yìí asan agreement pẹ̀lú yín kó o máa gbé jáde kó tó gba tẹ́ kọ́bọ̀ pé Sunday ajáde sẹ́ẹ̀ kóhun tó fún ni kóhun tó gba kọ́bọ̀ lọ́wọ́ yín ṣùgbọ́n ọ̀tọ̀ ní ilé táwọn faransé gbà ọ̀tọ̀ láyé tá amẹ́ríkà fẹ́ ṣe ọ̀tọ̀ ní ti yorùbá ọ̀tọ̀ ní ti ìlànà ọ̀tọ̀ ní ti ìlànà. ọlọ́run ti sọ pé òun fẹ́ tú ẹ̀yin yorùbá sílẹ̀ o ẹ̀yin yorùbá fúnra yín lẹ sọ pé ẹ̀ tí ì ṣetán láti gbà láti láti pé kọ́lọ́run kó gbà yín ìgbà tí ẹkún àwọn ọmọ israẹli tí wọ́n sun ẹkún kíkorò ìgbà ọlọ́run ìyà yìí pọ̀jù fún wa dìde ìgbà yẹn ọlọ́run tiẹ̀ dá sí wọn ẹ ti sunkún ọlọ́run dẹ̀ ti gbọ́ bọ́tẹ̀ yìí fúnra yín kọ̀ ẹ̀ síbà ẹ̀ ń retí kọ́lọ́run fúnra ẹ̀ sọ̀kalẹ̀ kó fà yín lọ́wọ́ dìde babalá irọ́ ni ọlọ́run ti fọnù wọn yóò ti sọ fún yín pé ọ̀nà rèé ẹ jáde kúrò nínú nàìjíríà bọ́tẹ̀ ẹ kọ̀ ẹ máa dúró dè bàtọ́ lọ́wọ́ sọ̀kalẹ̀ táwa di ọwọ́ yín mú jáde ẹ̀yin yóò bá fúnra yín ní wàhálà ara yín ẹ̀yin ní dààmú ara yín why tó fi jẹ́ pé kẹ́ má lè gbà kẹ́ má lè ronú pé ah for Yorùbá sake let me endure jẹ́ kí n farada tẹ́ni ìbá ṣe nítorí Yorùbá. nítorí Yorùbá kẹ́ sọ pé mo fara mọ́ n tó fẹ́ ṣe fún mi tàbí tó ti ṣe iṣẹ́ mo dáríjì ẹ̀ náà sẹ́ẹ̀ bó o tiẹ̀ dáríjì dẹ́sàlẹ̀kùn ẹ kó o ṣáà sì gbèsè ẹgbẹ́ kan kó o ṣiṣẹ́ ọ̀rọ̀ yorùbá yìí ká sọ̀síìdì tá a tán kó o ṣe wàá gbé bínú yẹn jáde kó o ṣe wàá máa bínú ẹ sí by then gan ó ṣeéṣe ọlọ́run ti na gbogbo ẹ̀ ó ti nà pa ayọ̀ àti ìdùnnú bá ti gba òmìnira wa yẹn kó ti pa gbogbo tó ń bí ẹ nínú kó o má tiẹ̀ ronú lọ bẹ̀ mọ́ you cannot think yorùbá first all you are thinking is your position mo kàwé jù mo háì jù mo ṣe léyìí jù kò lè kò lè dúró níwájú mi who is he who is her kò lè withstand mi kẹ I have a PhD in this is in so so so so so he cannot withstand me tó bá ní PhD ẹ tó bá ka gbogbo tó fẹ́ kàlàyé do you have the the knowledge the brain tọ́lọ́run fífún ṣé wọ́n ní ni gbogbo gbogbo PhD tó ní gbogbo professor tẹ́ ní kàkàkiri ṣé Sunday Igboho ó ní profe ó ní PhD kan ní àbó ní master kan síbi kan Ọlọ́run fi ọ sí ní ọpọlọ láti ronú àròjinlẹ̀ yìí pé ìyà ń jẹ àwọn ènìyàn mi and they that must stop ó dẹ̀ jáde ó sọ̀rọ̀ kí ló dé tẹ́ ẹ̀ gbà fúnra yín wọ́n lè pè ń ja gbogbo Yorùbá inú yín náà dùn ẹ̀ dúró ẹ̀ ìyálẹ̀ lájọ́ èpè tó jẹ́ Yorùbá èpè wo èpè wo kí ló ń jẹ́ pè ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ lọ́jọ́ ẹjọ́ gbé ìwà ìgbéraga inú yín sọnù kẹ gbé ìwà ìgbéraga pátì kẹ kẹ focus kẹ mọ bí Yorùbá ṣe máa jáde kórúkọ ẹ lè wọnú ìwé ìyè wípé ìwọ náà ṣe eléyìí tó lè ṣe wọ́n sọ reality fún yín gbogbo ẹ̀yin tẹ́ gbogbo àwa tá a dìde lẹ́ni tá a pariwo Yorùbá nation tá a bá kú lẹ́ni orúkọ ẹ ò lè jáde kò sí orúkọ kankan ò lè jáde inú ìwé kankan yín pé o jàjà fún Yorùbá nation torí ẹ̀ tí ìjáde mi tó ti lápẹ̀rẹ̀ ẹ̀ tí ìjáde mi kankan kò lápẹ̀rẹ̀ kankan ẹ lọ sí mi kí lẹ tí ì ṣe ẹ kí lẹ tí ṣe ẹ tí ṣe anything orúkọ yín kankan ò lè jáde lẹ́ni wúyẹ̀ ẹ lọ sẹ́pẹ́ ẹ máa bára yín jà kẹ́ máa ṣe gbogbo ẹ̀ ká máa ṣe gàtàgàtàgàtà kiri òun lẹ dúró lé lórí ibi táwọn kan ti dúró sídìí kó bàjẹ́ kó bàjẹ́ làwọn kan á máa gbéra wọn tún máa lọ sóògùn kí gbogbo everybody kan lè máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu kó má sí lára yín náà ni èyí tó jẹ́ pé ìbínú ọlọ́run máa rọ̀ sórí ọmọ anybody ìwọ tó bá ìwọ tó bá ń gbọ̀nà èké lórí ọ̀rọ̀ yorùbá nation yìí tó ń gbọ̀nà òjòrò tó ń gbọ̀nà ibi tó ń gbọ̀nà ìkà tó ń forúkọ ọmọlàkejì ẹ lọ ń ṣiṣẹ́ ibi ní ọ̀rọ̀ yorùbá nation yìí ah <laughs> ikú ikú ikú ikú oró ikú ikú ẹ̀sìn ikú ẹlẹ́yà ó dúró díẹ̀ lórí pé ká bọ́ lóko ẹrú yìí ni kẹtún kọrúkọ lórúkọ kẹtún lọ máa fi ṣoògùn kẹtún kọrúkọ àwọn èèyàn lọ fún ẹgbẹ́ máa fi ṣoògùn kẹ máa fi ṣèké ẹjẹ ẹjẹ ẹjẹ ẹ̀yin àgbààgbà yìí lèmi ń sọ̀rọ̀ fún tẹ́ ẹ bá mọ̀ pé lóòótọ́ ẹ ní kan ṣe ẹjẹ jòkó kẹrù àròjinlẹ̀ ẹ̀yin ìlànà ẹ̀yin fúnra yín lẹ ẹ̀yin lẹ ń kóra yín mẹrẹ you have ẹ ti ń pora yín mama ẹ̀dẹ̀ máa kọ̀ntínú àti pora yín mẹ́rẹ̀ ni ẹ jẹ́ gbàbí ẹ jẹ́ jòkó kẹ́ ẹ pé àrò àti ọ̀dọ̀fínú yín mọ next tó yẹ kẹ́ ẹ take a sọ̀rọ̀ ta ìsọ̀rọ̀ UK pẹ̀lú bí mo I respected you ẹ má rò bí àmì mo yẹ̀yẹ́ yín mo respect yín dáadáa ẹ wá dìde ẹ ẹ fẹ́ sùn ẹ fẹ́ sùn Èkìtì ní sí kóòtù ẹ kò ní sí election lẹ́kìtì what is the meaning of that ta ló sọ bẹ́ẹ̀ fún yín ilé ẹjọ́ wo lẹ fẹ́ gbé lọ ní nàìjíríà tá a wà ilé ẹjọ́ wo lẹ ti fẹ́ gbé lọ tó ti fẹ́ dá ẹjọ́ pé kó má sí election lẹ́kìtì tó bá tàn mí tó bá tàn yín ẹ lè tàn èmi reality ni mo sọ fún yín ẹ nail me because of what I said ẹ sọ fún mi pé kò dáa mo agree pẹ̀lú yín pé kò dáa mo dẹ̀ dúró lórí ọwọ́ mi kí ló dé a gbọ́dọ̀ wà ká má ọmọ ni mo já sí yín ìyẹn ò sọ pé ọba jọmọ fún yín kò sọ pọpọlọ mi náà kúrú mo kéré sí yín lóòótọ́ ṣùgbọ́n ọpọlọ mi ò kéré sí yín náà kí ló dé náà kí là ń gbé tàn jù wọ́n mú Sunday síbẹ̀ ẹ̀yin kọ́ ló yẹ kẹ́ ṣíwájú wa ni ká má sì wọkú tọdún káwọn kan mọ̀ pé yẹ́sà dé bàbá sọ́jà custom any one of them tó bá mọ̀ pé wọ́n ní ìbọn wọ́n ní gbogbo ẹ̀ kọ́ wá dúró sẹ́nu bọ́dà yẹn dè wá tá a bá fẹ́ wọlé kọ́ wá dúró dè wá síbẹ̀ kò ní da fún sọ́jà kò ní da fún ọlọ́pàá kò ní da fún pòlíìsì kò ní da fún any one of them kọ́ wá dúró kọ́ wá kojú wa kẹ́yìn kan síwájú kẹ́ lídìí wa ká má sì wọnú kú tọdún yẹn wọ́n mọ̀ pé ilẹ̀ rẹ fẹ́ rún ẹ̀yin ẹlẹ sọ pé ẹ má lọ ẹ má lọ ẹ má lọ ẹ má ṣe ẹ má ṣe ẹ má ṣe tẹsán discourage tẹsán gbogbo ẹ ọmọkùnrin yẹn wà bẹ́ẹ̀ ó ti lóṣù méje like joke like joke ẹ gbó ọ̀rọ̀ títí alu ọdún kan bẹ̀. ẹ jẹ́ lọ jókòó kẹ́ kẹ́ kẹ́ strategize kẹ́ mọ tó yẹ kẹ́ ṣe. ọ̀rọ̀ pọ̀ ní kú mi o ṣùgbọ́n mo máa gbà ní mi kì í ṣe gbogbo ẹ̀ ni mo fẹ́ sọ jáde ọjọ́ tẹ́ bá pè tó bá táyé bá yọ fún mi màá sọ reality bíi fún yín tí mi ò ní sọ ní gbangba káwọn olórí burúkú ẹ̀dá gbogbo tí wọ́n sọ pé Yorùbá ò lè ṣèṣe kọ́ má bàa máa fi wá ṣe lẹ́yà mi ò ní sọ yẹn níbí dọ́tà orí ọ̀fẹ́ ìbáwọ̀ àmà sọ fún yín ẹ̀jẹ̀ lọ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kákólà kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ò nílà ẹ̀kọ́ ò nílà ọlọ́run ti tú Yorùbá sílẹ̀ ó ti sọ pé àyè ní fún yín grace ní fún yín orí ọ̀fẹ́ ní fún yín láti dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan bí mo ṣe yọ ọmọ Ísírẹ́lì jáde kúrò ní Egypt mo yọ ẹ̀yin Yorùbá jáde kúrò nínú Nàìjíríà ṣùgbọ́n ẹ̀yin Yorùbá lẹ takú tẹ ẹran dímọ́lẹ̀ síbẹ̀ nípa ìwà ìgbéraga yín nípa ìwà ìlẹ̀ dídà kẹ́ máa dalẹ̀ kẹ́ máa bà nǹkan jẹ́ òun lẹ ṣe wà bẹ́ẹ̀. ẹ̀yin lẹ́mọ̀ mo ti sọ tẹnu mi èmi advice kò sí kóòtù ẹ̀yin ìlànà no court tẹ bá lẹ bá lẹ lọ court ẹ waste owó yín ni ẹ kówó yẹn wá káwa fi ran tó bá yẹ kára fáwọn tó bá yẹ kó lò ó mi sọ pé Ọmọlúkà o torí gba ilẹ̀ tó máa sọ pé Ọmọlúkà o kò mọ̀jú owó lọ n tẹ máa tún tẹnu mọ́ nìyẹn pẹ̀lú mo ṣe rọra ṣe jẹ́jẹ́ mi ẹ̀yin kan tún kóra yín lọ síbi kan tẹ̀ tún máa condemn Ọmọlúkà tẹ̀ máa ní èdè mi ò tí àrí ti yín rò kí ló kàn mí kí ló kàn mí pẹ̀lú yín mi rí ti yín rò ẹlẹ́nu lẹ́nu máa ro ẹni rojọ́ lẹ́nu fẹ́ ro ẹ kóra yín bẹ́ẹ̀ máa kàn dẹ́mu Ọmọlúkà yẹn ìná máa ṣe tèmi lọ ọlọ́run mi á dẹ̀ máa bless mi lórí ọ̀rọ̀ Yorùbá nation máa máa sa ipá dé mọ́lẹ̀ sá ilé tí bá mọ̀ ṣe máa ṣe don't waste your money ẹ̀yin ìlànà ẹ lọ ẹ má yọra yín lẹ́nu Nàìjíríà lọ ti fẹ́ lọ ti fẹ́ sùn kóòtù pé wọn ò ní ṣe lẹ́sùn ní Nàìjíríà ta ló ladájọ́ ta ló ní kóòtù Nàìjíríà ẹ jẹ́ tọ́ra yín jẹ́ kẹ́ lọ sẹ́ńpẹ́ má tàn yín ẹ má tàn mí èmi òwe ẹ mi jẹ lè tanra mi ẹ lè rí mi tàn èmi kẹ <laughs> ọmọ japa tí mo tí mo tí mo tí mo tójú mi ti ṣáìn tí mo ti tójú mi ti là sílẹ̀ tí mo ti rí ọ̀tún rọ́ọ̀sì mi ò lè tanra mi jẹ tó bá tanra yín èmi ò ní tanra mi jẹ. èmi sọ fún yín ẹ̀yin àgbààgbà inú bí mi ẹ jáde majority ẹ̀yin àgbààgbà ń lẹ wà nínú ilé níbi tẹ́ rọra jókòó yín sí jẹ́jẹ́ tẹ́ ẹ ti ń gbọ́ ohun tó ń lọ àwa ń jáde kò sí èdè tí mi ò ń wọnú ọjà kò sí èdè tí mi ò ń jáde rìn táwọn èèyàn ò ní pè mí kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ etí mi ti kú I am fed up I am fed up wọ́n tó ṣe ń ṣiṣẹ́ tó tó tó pariwo òun ṣiṣẹ́ fún tó tó sọ pé òun ṣiṣẹ́ Yorùbá nation lóde ń gbàtẹ́yìn tó ń ṣiṣẹ́ olóṣèlú à bálabàla lọmọ rí gbàmbá kú Balabala ni wàá bá kú ò ní yé tó sì ń ṣiṣẹ́ ó ti ń ṣiṣẹ́ fún nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ó ń ṣiṣẹ́ fún nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì àbó ń ṣiṣẹ́ fún olóṣèlú kan ó tún ṣe tó olóṣèlú dẹ̀ ló ń ṣe yorùbá nation bálabàla ni wàá bá kú ò ní rúlà reality lèmi sọ fún ẹ àṣẹ ọ̀run dẹ̀kún àbákú kọ́kọ́ hàn pẹ̀yìn tó bá fẹ́ ṣekú ṣekú tó bá fẹ́ ṣẹyẹ ṣẹyẹ má ṣàdán lọ́dọ̀ tèmi iná jó ẹni olóòfẹ́ ṣòṣèlú olóòfẹ́ ṣe yorùbá nation ìyà tó ń jẹ wá tó gẹ́ o fẹ́ bá wọn pariwo ẹ̀ ìwọ iná látún máa bá níbi tó lóṣèlú ti ń jókòó tó ti ń pè pàdé wàá gbaná ni tí wàá jó rédèrèdè ló máa ń gbẹ̀yìn ọmọ rí igbá ṣé dandan ni kó wá ní ìjọ tẹ ẹ wá sáfagídí mú yín ni àwọn tó lẹ pósítà kiri ṣé a mú wọn ni àbá yìnbọn pa wọn ẹ jẹ́ kán wà ń bẹ̀ ọjọ́ tí iye wọn bá sọjí wọ́n á mọ̀ pé ọjọ́ tòjò bá dànù á mọ̀ pé ẹrù lọ̀mbrẹ́là táwọn mú dání èwo ni ẹ̀yin àgbààgbà mo bẹ̀ yín torí tọ́lọ́hún ẹ lọ́jọ́ kó kẹ́ ẹ rò àròjinlẹ̀ kẹ́ kẹ́ kẹ́ kẹ́ kẹ́ ronú kẹ́ gbà fúnra yín ẹ mọ́ kíní kan tẹ́ ẹ bá yí unite lẹ́ni tí mo yín ṣe ọ̀kan tí ìmọ̀ yẹn ń ṣe ọ̀kan wàhálà àti ìdààmú kọ́kọ́ máa dé bá àwọn ọ̀tá yín tó sọ pé ẹ̀ ní lọ ìdààmú ńlá ló máa jẹ́ pé kí ni ká ṣe àwọn pípò yìí ti unite wọ́n ti já wa kí ni ká ṣe àníkẹ́fẹ́gbẹ́ àníkẹ́fẹ́gbẹ́ yín rẹ́kẹ́ sọ ẹgbẹ́ nìkan ṣùgbọ́n kí voice kan kójú òní gbogbo yín sọ n tí ìlànà bá sọ pé àwọn fẹ́ ṣe kàkà kí directorate kó fún ní support directorate máa sọ pé rárá kò yẹ kó rí bí àwọn náà tún fẹ́ plan another thing báwo lẹ ti fẹ́ ẹ̀jìbù ẹ̀ bọ́dẹ̀ jẹ́ dàrẹ́tọ́rẹ́tì ló pílànì jáde ìlànà àní tiẹ̀ ló ṣe àní tòun máa pílànì tòun lọ́tọ̀ ẹ tọra yín jẹ ìdá ìṣe wọ̀nyí ní àwọn ìjọba burúkú wọ̀nyí náà ṣe léèyàn kìbọ̀ àárín yín tó ṣe ń ṣèdè èèyàn sáàárín yín tó ṣe ń wọ àárín yín ara àwọn tó jẹ́ pé wọ́n wá sáàárín yín nínú yorùbá nation yìí tán dẹ̀ bá wọn ṣe pàdé tí a dẹ̀ rí nínú pàdé rí tó dẹ̀ jẹ́ pé tán bá ti ń parí ìpàdé wọ́n gbé gbogbo ohun tẹ́ bá sọ wọ́n á tún gbé lọ sáàárín àwọn òṣèlú wọn wọ́n á tún lọ sọ́ńbẹ̀ wọ́n á tún lù ọ́ àgẹ́sì gbogbo yín gbogbo wa. inú mímí lè sùn mọ́ ìbànújẹ́ yẹn ń pọ̀ sí lójoojúmọ́ a kàn pariwo yorùbá nation pariwo ẹ̀jẹ̀ là ń lò ẹ lè sọ pé ta ló rán mi níṣẹ́ òótọ́ ni ta ló rán mi níṣẹ́ mi ṣùgbọ́n mò ń sọ fún yín ni ìrìn àjò ògbó pariwo tí mò ń pa kò yẹ kó ju ọdún kan méjì tá a fi máa gba yorùbá nation ẹ̀yin lẹ́ ń fagùn fún wa nítorí àìfimọ̀ṣọ̀kan yín tẹ bá mọ̀ pé ẹ̀ní kankan ṣe jòkó yín kò sẹ́ni fagídí mú yín aṣáára àwọn bàbá bàbá kan tó ń jòkó àwọn bàbá bàbá kan wà wọ́n jòkó wọn làwọn ò ní dá sí kò sẹ́ni yìnbọn pa wọn náà àdẹ̀ lọ mú wọn àsúlé wọn náà ẹ jẹ́ ká kó làkúrò lẹ́kọ̀ọ́ jàre ẹ múnú bí mi tẹ́bà tẹ́bà mọ̀ pé yorùbá nation yẹn bẹ́ẹ̀ ní tẹ́lẹ̀ tẹ́ filẹ̀ fáwọn tó bá lè ṣe ẹ filẹ̀ fáwọn ayò àwa tá a bá mọ̀ nípa lè sọ̀rọ̀ ká kúkú máa sọ tẹ́ ìta fẹ́ sọ ká máa sọ lọ káwọn gbọ́rọ̀ la ṣe ń sọ ẹ sinmi kí ló dé èní ẹjọ́ ọ̀la ìjà ní láàrin yín ìgbà wo náà ò ní kí èèyàn bá rí yín ìgbà náà ò ní sẹ́ẹ̀tì èèyàn wá pé kó wá jọ yín débi tí wọ́n ti máa mọ gbogbo gbogbo pàtó jẹ́ pé ẹ̀ bá fìbọn yín ṣọ̀kan tí mo ṣọ̀kan wọn ò ṣe ní wọ àárín yín pátápátá ó ẹ wo ẹ ń kó ìfàsẹ́yìn bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí èmi ti sọ yìí pé ó bẹ́ẹ̀ mo lóòótọ́ mo ti pinnu pé kò sí kan tó máa discourage mi kò sí anything no challenges but ètò ìṣe nǹkan ó jẹ́ kó sún mi ó sún mi I'm getting tired of this àti ẹ̀wà mọ bí tá a fẹ́ jẹ̀ sí bóyá lànà ní ká jẹ̀ sí bóyá dàrẹ́tọ́rẹ́tì ní ká jẹ̀ sí bóyá yorùbá congress world ní ká jẹ̀ sí bóyá yorùbá mititological center àmẹ́lẹ̀ tá a fẹ́ jẹ̀ sí nínú ẹ̀ gbogbo yín pátá ẹ bẹ̀rẹ̀ sí oníkálukú wa ń dá ẹ̀ ṣe lè tó wù yín à ní kọ́ńtàkálukú mọ̀ but why tó fi jẹ́ yí pé ẹ̀ lè jọ máa ní one voice kẹjọ pinnu nǹkan kankan ẹ̀dẹ̀jọ ṣe tẹ bá máa ṣe nǹkan tó yàtọ̀ á jẹ́ bóyá eh, in terms of welfare lẹ máa máa ṣe lórúkọ ara yín tá yàtọ̀ bóyá ẹ ní welfare tẹ fẹ́ ṣe or contribution tẹ fẹ́ ṣe níbi kan tẹ ẹ forúkọ yín ṣe why that why not that ó ṣe jẹ́ pé gbogbo nǹkan tó bá yẹ kẹ́ ẹ ṣe papọ̀ ìjà ni ntí ìlànà bá mú wá ìbá àdá kámọ̀ rírú ẹ̀rí àwọn wọ Yorùbá World Assembly á ní wọn ò lè support ẹ torí pé ó ti jẹ́ látọ̀dọ̀ eh, bàbá professor Akintoye eléyìí tí yorùbá global directorate bá mú wá àwọn ìlànà á ní kò dáa torí pé yorùbá global directorate ló fà wá wọn á ní rárá ọ̀tọ̀ la tún gbọ́ yorùbá self determination movement kí ló dé jẹ́ lọ jẹ́ lọ wọ́n àwọn tẹ́ ẹ̀ bá mọ̀ àwa mọ̀ gbogbo àwọn tẹ́ ẹ̀ ń wò ń gbòòrò wọ̀nyí yẹ̀yẹ́ náà ń gbé gbogbo wa ń ṣe yẹ̀yẹ́ gidi pa típíkù yẹ̀yẹ́ náà fi wá ń ṣe tẹ́ ẹ̀ bá mọ̀ èmi sọ fún yín ni ẹ̀yin ò jáde àwa ń jáde àmọ̀ yẹ̀yẹ́ oríjìnà náà fi yín ṣe ẹ lọ kẹ fi mọ yín ṣọ̀kan kẹ jẹ́ ká jáde kẹ má máa fi ti yín kó bá wa ẹ fi ti yín kó bá yín àgbààgbà èyí tẹ pẹ́lá yín lágbàgbà tó bá dẹ̀ jẹ́ yúùtù gan ni ẹ tó wà lára àwọn tó bá gbogbo mátà yìí jẹ́ tó ń wá sáàrin wa tọ̀tọ̀ ní tí wàá gbọ́ níbi ọ̀wà gbé wà ti sáré gbé fẹ́rẹ́rẹ́ wà ti gbé lọ sọ́dọ̀ olóṣèlú ẹ̀ tàbí lọ́dọ̀ àwọn tó ọ̀bà yẹn jẹ́ tó ń rán sáàrin wa ìdá ọlọ́run akọ lára ẹ wàá jìyà látàyé dọ̀run òní rúlà tó bá jẹ́ yúùtù mi ò fẹ́ mọ̀ ò bá jọ ọmọdé ò bá jọ kúrò ò bá jọ obìnrin ó dẹ̀ ṣe mí ní kí dàdá ọkọ̀ kọ́ lára mi kó máa jọ lára mi falapalapalapalapala kí n ṣẹ̀sìn látàyè lọ́sàn. kí ló dé bó bá ṣe ní ni mo mọ̀ pé mi ò ní tírẹ̀sì yóò bá ní sọ mo máa wá máa sọ fún yín mi ò ní tírẹ̀sì mọ́ mo yọwọ́ má jẹ́ kó yé yín but as far as i'm concerned tó jẹ́ pé ẹ̀jẹ̀ mi egungun mi ẹran ara mi everything about me is Yorùbá kò sí no tribulation no trial no challenges kò sí intimidation náà tá a mú mi sọ pé màá turn back the only thing mo lè má dá sí ẹ̀yìn ẹni ẹgbẹ́ yín kankan mọ́ mo lè má dá sí yín mọ́ màá dúró mi ọmọ ẹ̀ wò màá máa fẹ́nu mi màá máa sọ ti balẹ̀ sọ màá máa enlighten àwọn èèyàn màá máa jáde màá máa sọ fáwọn èèyàn yìí pé Yorùbá nation ló dáa a rí nínú wọn tó jẹ́ pé wọ́n á dìde bíi tolóyè Sunday Ìgbòho tí àwọn náà tí wọ́n á sọ̀rọ̀ tí ìyanu á ṣẹlẹ̀ ẹ dúró kó ṣáà ti bàjẹ́ kó ṣáà ti bàjẹ́ lẹ dúró lé lórí torí àìfẹ́ gbà fúnra yín àìfẹ́ gbà fúnra yín ọ̀tọ̀ làárẹ̀ ọ̀nà kakanfò ṣe tiẹ̀ ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe lórí ìgbéraga náà ni kí ló kọ́ mi pẹ̀lú anybody lórí ìgbéraga náà ni gbéraga gbéraga gbéraga nobody tó mi nobody tó mi ẹni ó tó mi mo ju ẹni lọ mo jù lọ mo jù lọ ọ̀tọ̀ ni yẹn ṣe ṣe ṣe ṣe ṣe at the end of the day kí ló ní mo jáde ńbẹ nothing irọ́ ni gbogbo ẹ̀ irọ́ ni gbogbo ẹ̀ ẹ jẹ́ ká lọ ẹni bá pa ẹni bá pa ẹni bá pa ẹ̀mí àbí tó pa ara tó lè pẹ̀mí ni ẹ já sí mi jọ já sí mi èmi ti sọ tèmi fún yín o ó bá wù yẹn lọ àmẹ́yìn tó bá wù yín kẹ́ má ṣe but it's left for you èmi ni mo mọ tí àwọn èèyàn sọ níta ọmọ tí ò tó yàn wá sọ̀rọ̀ akàn jẹ̀yẹ́ ẹlẹ́jẹ̀ ká lè lè ní gbogbo yín jáde lè ní yín kò sí nǹkan kò sí ibi tó ń dùn yín bí kò sí nǹkan tó ń ṣe gbogbo yín ò lè ní yín tẹ́fẹ́ jẹlẹ̀ ń wà imagine that tẹ́fẹ́ jẹlẹ̀ ń wà tó ní bá fẹ́ pè kó pè ní bá pè kẹ́ sí èmi ti sọ ohun tí mo fẹ́ sọ máa fi létè gan mi ò ní ṣojú òpó yẹn lẹ́ẹ̀kan pè. zero seven zero four six zero nine two four eighty four whatsapp nìkan ni o zero seven zero forty six zero nine two four eight four mo ti pín ní nọ́mbà ọ̀hún ẹni tó bá fẹ́ pè kó pè ká gba pè bíi méjì mẹ́ta. èmi eh, ò mi ò mi ò gbójú ṣe o ti sọ tẹnu mi. ẹ gbóhùn sókè à ń gbọ́ yín. hello. hello hello à ń pọ́ yìí à ń pọ́ ń pọ́ yìí bàbá àkọ́kọ́. ẹ ó yá gbóhùn sókè. ṣèlè dọ́là pọ̀ máa ń ok. ṣẹ́ni wọ́n náà sọ yìí wọ́n tọ́ ni ìfọ̀ àtẹ́mí kọ́ ṣé bí ó máa ń ṣe ló dára alẹ́ nǹkan kan gbà mí bíà ṣé àwọn pípọ̀ yìí wọ́n ti bá gbọ́ gbà mí bẹ́ẹ̀ wọ́n ní àwọn kan pounds ó ní bí kọ́ńpọ̀tì kúkọ́ lọ sọ fún yẹn kọ́ńpọ̀tì lọ sọ fún yẹn in fact ń pọ̀ distraction ló gbọdọ̀ fún yín lóbi lára àwọn èèyàn tọ́jú kan tó bá ń sọ̀rọ̀ yín báyìí gbọdọ̀ pé Yorùbá nation kìnìún ọ̀kìnrin kan kìnìún ti kó fà pé kọ́ tó wá kọ́ lọ sọ sínú odò lọ àbí ti kìnìún kan honestly ó kàn fáwọn èèyàn padà sẹ́yìn ni I don't just know that problem lọ́wọ́ tí mo káwọn òṣèkọ́ jẹ́ káwọn tó máa ṣe kọ́ jẹ́ kọ́ focus. ẹ ṣé jàre God bless you ẹ ṣé mo dúpẹ́ ẹ jẹ́ ká gba ìpè sí i. níta lè ọlọ́run la fi lé lọ́wọ́ ẹ kọ́ ọ̀lẹ́ zero seven zero four six zero nine two four eighty four ní bá fẹ́ dá sí kó dá sí kẹ́nìbọ̀dì má dẹ̀ dá sí lọ́nà tí mi ò tún dé òtẹ́ mi lọ́rùn tó bá fẹ́ fún wọn nímọ̀ràn ẹ fún wọn tó kẹ́nìbọ̀dì kó má sọ̀rọ̀ tó ṣe kìíní. Hello. À ń gbọ́ yín ẹ ṣé gan-an ẹ kálẹ́. Ẹ pé tó ọlọ́run ọlọ́run a máa fún yín ṣe o. Àmì àṣẹgun. Tẹ̀rí gbogbo akitiyan yín gbogbo ẹ̀ pátá là ń rí o ọmọlúkà. Ìjẹ́ nìkan rí. Tẹ̀rí wọn ni pé omi pọ̀ ju gàrí lọ ni. Àríkò lágùn ẹ̀ ṣiṣẹ́ yorùbá nation takuntakun àdúrà làwọn kan máa ṣe pé ọlọ́run ní jẹ́ kẹ́ ṣe lásán ẹ wo irú nǹkan tó ṣẹlẹ̀ ní ojú ọ̀nà benin ilé nísìn lọ́sàn gọ́gọ́ bàbá bẹ̀rẹ̀ sí ní kidnap àwọn èèyàn o wọ́n bá wa fi bàbá wa Sunday Igboho hàn ẹ ó gbà ń bàbá ilẹ̀ yorùbá wọn kàn wá dá wa kéékèèké kéékèèké dáa èèyàn mélòó ló fẹ́ sọ̀rọ̀ sókè náà lọ́balọ́ba yẹn táwọn pípù yẹn náà ò ní gbọ́ nǹkan tí wọ́n ní tí wọ́n ní rí tiwa rò ṣùgbọ́n nítorí pé gbogbo wọn náà oníjíjẹ níbi ìbàjẹ́ bàbá dẹ̀wé wọn ni pé wọ́n bú ọba wọ́n bú gbogbo ẹ̀ ṣé bá fàtẹ́ jọba lé lórí náà ni wọ́n ṣe ti kú ṣe báwo ṣé ká má sọ̀rọ̀ ní ká má wòran ká wá lọ bẹ́ẹ̀ ẹ́ so ọlọ́run á máa fún yín ṣara ọlọ́run ọba aláàbò á máa dáàbò ẹ̀bùn yín o ẹ zero seven zero four three. Uh, four six zero nine twenty four eighty four zero seven zero. à ń gbọ́ yín o. ẹ ṣeun ẹ sọ̀rọ̀ à ń gbọ́. èmi ń sọ̀rọ̀ náà o oh, ẹ sọ̀rọ̀ sókè ni ẹ sọ sókè á lè gbọ́ yín dáadáa kí ni bluetooth yẹ àmọ́ tó ṣe kò ṣiṣẹ́. ok ṣó ti ń gbọ́ dáadáa. a ti ń gbọ́ yín bẹ́ẹ̀ yẹn. I understand your pain it's very painful nígbà tó jẹ́ wípé àwọn àgbààgbà tó yẹ kí wọ́n dá sí wọn ò dá sí. sórí ẹ gbogbo kínní yìí is a combination of greed Eh, yes now n tó ṣẹlẹ̀ nìyẹn mo gbọ́n jù ẹ mo mọ̀ jù ẹ o tó mi mo jù ẹ. Eh, eh, mo ti get and nǹkan yẹn eh, the only way is kí àwọn tó ń ṣe àwọn youth kan má dá sí kán má máa ro àgbààgbà àgbààgbà kò sí nǹkan táwọn àgbààgbà yìí fẹ́ ṣe olè ni wọ́n greed ti bà ayé wọn you know just focus and keep on wanting what you want you see unfortunately our government fúnra wọn àtàwọn àgbààgbà yìí wọ́n ti put fear in the youth because in tó ṣe nìyẹn tí wọ́n ṣe Sunday wọ́n he put fear so àwọn èèyàn wọ́n ń get nǹkan tí wọ́n fẹ́ ṣe nǹkan tó fẹ́ achieve ni wọ́n get because a lot of people wọ́n kàn gbé wọn ni wọ́n kàn gbé wọn ni ṣùgbọ́n ẹ máa máa bloody full àwọn àgbàyà yẹn ni ẹ má máa dá sí wọn because nǹkan tó máa ṣe ni kí gbogbo ẹ̀ dàrú kàn fọ yányán àwọn àgbààgbà yìí nǹkan tó ń ṣe ah ẹ dúró ẹ má ṣe tán ẹ ṣàwo báyìí kẹ ṣe ṣe nítorí wọ́n fẹ́ máa ṣóòbí pé àwọn mọ̀ jù yìí lọ ni ẹ̀yin ilẹ̀ kéré jù ẹ lè mọ̀ tó wọn ẹ so you just don't uh, don't relent don't uh, don't relent and don't let nǹkan tó ń ṣẹlẹ̀ kó affect yẹ. You are you have a passion. No matter what, we want Yoruba nation. You want Yoruba nation. If you were to give up, so is it going to get better? It's never going to get better. Just keep on. I'm not giving up. Like you said, matter when you are the only. You don't even want to have anything to do with the rest of the people who annoy you, who are obviously because Akwara uh, uh, because they will annoy you continuously, and you don't want that you just keep doing what you're doing. Never stop. Just be focusing on your messages. Your messages, no matter what, it is getting there. No matter what, it is getting there, and it will end up getting um, the right effect. It will, it will, it will yield the right result. Okay, you are very okay. correct. The Agbagbas are the problems of Yoruba people. They are the problems, and they are just too greedy and lazy, and then they are in fear as well. èmi ò mọ nǹkan tí bàbá Adébáyọ àbí kí ló lóun jẹ Adébáyọ àbá Adébáyọ ninety years ago why is he not able to speak up and say excuse me we want Yoruba nation so that the rest of the àgbààgbà can follow because if he speaks up the rest would have to go with him and say this is what we want but you can see how he's still dancing round the table wípé eh, restructuring la fẹ́ if you don't do on this uh, constitution we will not be going to seriously he should just say we want Yoruba nation because he already knows pé àwọn Hausa Fulani ò ní gbé eh, restructuring sílẹ̀ and besides with restructuring itself it's still the same thing these people will still be able to come flow into the Yoruba land and be murdering everyone so Yoruba nation you're very correct please just you know sleep well tonight and you know ignore this advice. ẹ ṣe mọ́mì. but no matter what No problem, ma. Thank you, ma. Bless you, ma. Is she? Yeah. Bless you, ma. Yeah. Hello. Ẹ jẹ́ bá wa sọ̀rọ̀ sókè, spíkà yẹn ò ṣiṣẹ́. Ẹ ǹlẹ́ sà. Ẹ ṣeun. Ẹ kú ètò. Ọlọ́run máa pàlọ́ àti àbọ̀ onímọ̀. Àmì àṣẹ. Ẹ wò ó mo mo kàn tẹ fẹ́ gbà yín nímọ̀ràn ni tẹ ìyànbá bá ní kó òun létí nǹkan táwọn èèyàn wà wọ́n ń ṣe torí wọ́n ti fi gbogbo ẹ̀gán wọ́n ti fi sùn àti lára ẹ̀yin gan tó ń ṣe tó ń ṣètò lórí kínní gan ẹlòmíì awírú lè ní ọ̀tọ̀ nìkan tá wílé ní ọ̀tọ̀ nìkan tá sọ̀rọ̀ bá lọ́la èwo nìkan ká ṣe wọ́n kàn dà báyìí tiwa wọ́n dà báyìí tiwa tòtí ẹwà tọdún ọjọ́ tó ti ní kán gbà kàǹtì sílẹ̀ oṣù karùn-ún ọdún rẹ̀ lápọ́dún kan tó ti wà lórí pé kán gbà kàǹtì sílẹ̀ tí ò lórí tí ò nítumọ̀ mo dẹ̀ ti sọ fún ọmọọba Adéjọkẹ́ pé tán bá ti mọ̀ pé títí da ìparí oṣù January ọ̀rọ̀ àkáǹtì wọn ò bá ti lójú ọmọọba Adéjọkẹ́ àti ay àti bàbá àròpọ̀rẹ́ ó mú àwọn kọ̀ọ̀kan mọ́ra wọ́n mọ̀ pé wọ́n cross ó gbólóòótọ́ bíi tiwọn wọ́n gbé àkáǹtì sílẹ̀ kí ló dé mo là ń lọ tààrọ pọ wọ́n sọ pé wọ́n sọ pé fúlàní ṣoògùn sí wọn fúlàní ṣoògùn sí wọn oògùn ilé gan tán fi ń jara wọn gan ogun tẹ́lẹ̀ tí fúlàní ṣe fún wọn ẹ ah, àmọ́rú àmọ́rú odó tá a fẹ́ dún ọdọ ọ̀run láì lè sí o àmọ́ o ọlọ́nà ládùúgbò máa ké bàbá ìjọ ẹ má jẹ́ kí inú bí yín dùn ọmọdé bá tàgbà bá ń ṣàgbà ọmọdé á máa ṣe ọmọdé gbogbo wa náà a lè sùn ká kọrí síbi kan ìwé ìwé àkàgbù ìwé àkàgbù ó ti yé ọpọlọ ẹlòmíì ìwé wọn bá mímọ kan tó wúlò fún wọn sí gbogbo ìwé wọn tán kà wọn wọn gboyè wọn gboyè wọn gboyè bí wọn gboyè sí wọn gboyè dì ẹ ibo ló gbé wọn dé nìsí òyìnbó la rí bí tọpẹ rẹ wọn fẹẹ pa wọn tán wọn wà nílùú onílùú wọn rí lé lọ ẹ ṣé mọ́mì ẹ ṣé mà àmì o ẹ ṣeun mà. kódà ẹ̀mí ò tí ẹ̀ ní kan ṣe pẹ̀lú àkáǹtì mi ò hm, jẹ́jẹ́ mi ni kan gbé jáde lè mí mọ̀. ẹ ṣé jọ̀ọ́ mọ́mì. á di ẹgbẹ́ òun sókè. Okay. à ń gbọ́ yín o dádì network. Ah. ok so èyí tẹ̀mí fẹ́ dá sí mbẹ̀ ni pé gẹ́gẹ́ bí ohun tí mò ń sọ ó ní wípé àwọn fúnra ara wọn àwọn àwọn àwọn ìlànà fún àwọn ìlànà. ẹ̀nà fún rárá wọn àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ wọn ṣe àwọn náà. 没错。 nẹ́tíwọ̀kì ọ̀dọ̀ dádì ò dáa dádì à ń gbọ́ yín ní kíákíá di pé nẹ́tíwọ̀kì yẹn tún lọ. mo ṣe dáadáa àwọn àgbààgbà nínú Yorùbá nation again ṣé ó tún yẹ kí ṣé ó tún yẹ tún lára so ohun tí mò ń sọ ni pé ẹ jọ̀wọ́ Ọmọlúkà á máa fàdúrà ràn yín lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ máa èyí bá lè sọ ẹ ẹ à ń gbọ́ yín o. Ah, ẹ̀gbọ́n luka ẹ̀gbọ́n ọjọ́ mẹ́ta. ẹ ṣeun sà. ẹ láti Israẹli ni. mo ti rí bẹ́ẹ̀. ẹ jọ̀ọ́ mo ń wo program mi ẹ má jẹ́ kí inú bí yín tó ti yé yín irú ẹ ò lè ṣe kó má wáyé Ọlọ́run ti fi Ọlọ́run ti sáyìn sí ọ̀rọ̀ Yorùbá nation tẹ́ bá rí nígbà táwọn ọmọ Ísírẹ́lì náà tán fẹ́ tán fẹ́ gba òmìnira ẹ rí i pé àìmọye ẹni tó jẹ́ pé ó dìde ó dìde ọ̀tẹ̀ tó ti yé yín iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ máa ẹ máa kọ̀ntínú ṣé ẹ rí Nàìjíríà láìsí pé bóyá wọ́n fẹ́ gbé wọn lọ kóòtù gan Nàìjíríà ti wó wọn ìgbà tẹ́mi ti mọ̀ pé Nàìjíríà ti wó nígbà tí tó ń sọ pé wọ́n ṣe independence tí ẹyẹ ò lè fò tó ń padà ẹ ti máa pé gbogbo ẹ ti di lọ́dọ̀ọ̀dán ẹ wo tó ń ṣẹlẹ̀ náà eleven million mo gbọ́ pé wọ́n lọ fi gba àwọn kan ní ìjẹta lákùrẹ́ eleven million ó máa gbogbo wọn ló máa jẹ breakfast yìí gbogbo àwọn ọba yẹn gbogbo wọn ló máa jẹ ẹ wọn lẹ̀ ìjẹkújẹ mo tún gbọ́ pé àwọn ọba tún lọ ń gba one one million lọ́wọ́ Tinubu constitution yẹn ò lè work hmm. gbogbo wọn mọ̀ ṣùgbọ́n ipò tí wọ́n ń dù yẹn pé káwọn náà ṣá àdébẹ̀ kán jẹ kán débẹ̀ kán jẹ so ẹ̀yin ẹ máa ṣiṣẹ́ yín lọ ọlọ́run wà lẹ́yìn yín tí ẹ ti gbọ́ ẹ̀gbọ́n mi lágbára ọlọ́run ìgbòho rẹ̀ máa jáde lágbára ọlọ́run máa jáde ó máa jáde ẹ ṣé dádì àti kò lè sún wa láṣẹ ọlọ́run ẹ ṣé dádì mi àdúpẹ́ ó dà a nígbà kọ́ mi mọ́ eléyìí tá a gbà yẹn ti tó. n tó round up program yìí ọmọ tó ń bí tó kọ́ ni mí mo dẹ̀ gbẹ́kọ̀ọ́ ẹlẹ́ran ara ni mí ò mo lè hu ìwà tó máa prove pé ọmọdé ni mí tàbí ẹlẹ́ran ara ni mí ṣùgbọ́n kò sígbà tí mo bá ti ronú lọ ibi ọ̀rọ̀ yìí tí inú mi ò ń bàjẹ́ Sunday Adéyẹmọ kò yẹ ká wò ó níran kó fi lódìndì tó bá sọ fún mi pọ́kùnrin yẹn máa lo oṣù kan níbi tó wà yẹn máa ní rọ ni bí eré bí eré ó múra ó fẹ́ lu oṣù méje níbẹ̀ bẹ́ẹ̀ yẹn abala fẹ́ lọ ẹ̀ ní ká ní sùúrù wẹ́ oyè ọlọ́run dẹ́ mo bẹ̀ yín ẹ gbogbo ẹ̀yin àgbààgbà ẹ lọ fi ìmọ̀ lọ gbà fúnra yín kẹ́kẹ́ ní one voice àgbékọ̀ mọ́. gbé kọ́ọ̀mù ẹ lọ gbà fúnra yín kẹjẹ ká lè rọ́nà lọ ká lè mọ ibi tá à ń lọ kẹjọ ní plan kẹjọ ní strategic plan kì í ṣe kì í sórí fóònù nìkan ni kẹ́ẹ̀ ti máa míìtì ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ yín pé ẹ jẹ́ gi gangan ẹ lọ create state or country tẹ́ ti máa máa míìtì tó bá jẹ́ lóòótọ́ tó bá mí ní business tó bá fi meeting sí Turkey wàá travel láti America wá sí Turkey yẹn wàá wá attend yẹn gbogbo ẹ̀yin tẹ́ máa wà nù mítì ẹlẹ́mu èèyàn péréte ló ń ṣèlú kẹ́ẹ̀jọ jòkóó sójú kan kẹ́ẹ̀ sọ̀rọ̀ kẹ́ẹ̀ rí ní ìfojúkojú ojúkòrò tí èyí kì í pojúkòrò jẹ kẹ́ẹ̀jọ sọ̀rọ̀ ẹ bá máa sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ kẹ́ẹ̀ tó sọ tán gbogbo ayé ti gbọ́ àti èyí tẹ́ rọra sọ nínú zoom tẹ́ ní ẹmọ iye èyí tẹ́ wà ń bẹ̀ kẹ́ẹ̀ tó sọ tán apápá link out ẹ jẹ́ ká sinmi kẹ́ẹ̀ tẹ́ bá mọ̀ pé ní nǹkan ṣe tẹ́ bá ní business mi ò sọ pé ẹ̀ ń tiraka ẹ gbìyànjú ṣùgbọ́n ẹ ṣe ni mò ń tẹnu mọ́ ẹ ṣètò nítorí ẹ fa ìṣètò yìí ni ìwà ìgbéraga kò tó mi kò tó mi kò tó mi mi ò lè gbà fún mi ò lè gbà fún mi ò lè gbà fún ní gbogbo yìí ṣe ẹ jẹ́ ká fi ilẹ̀ kẹ múṣẹ́ ṣe lọ́kùnkúndùn kí Yorùbá lè tètè bọ́ nínú ìgbèkùn tá a wà yìí opportunity tá ní a lè má the next fifty hundred years reality ni mo sọ fún yẹn mọ́ jù mí lọ. I am not telling anybody to come and castigate any group here má wá castigate any group eh, how many military ni ìlànà ní how many military ni ẹ̀yin group ti yẹ ní so forget about that we are talking of pé kí gbogbo wọn fi mọ̀ọ́sọ̀ kankan jọ rẹ́ kan jọ ṣe ìlànà kan bí administrative department of the group now káwọn míì kóra àwọn jọ kan jẹ́ security department káwọn míì kóra àwọn jọ kan jẹ́ media department why tí gbogbo yín tó ṣe àwọn oníkàlùkù ṣàfẹ́ ṣe tiẹ̀ olúkàlùkù fẹ́ ṣe tiẹ̀ olúkàlùkù fẹ́ ṣe tiẹ̀ I am fed up ẹ jẹ́ kí n sòótọ́ tèmi fún yín ayọ̀ la tún máa pàdé ẹ lè má mo lè má wà lọ́la kò ń ṣe àsọdún o ẹ lè má rí mi ẹ lè má rí mi sàtọ̀ sẹ́yìn tí n bá dẹ̀ wá tínú bá rọ̀ tí mo bá wá torí inú yẹn sì ń gbé mi ó sì gbé mi orí ọ̀fẹ́ ọlọ́run ni bless you all láyọ̀ la máa pàdé